وعلى عبده ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين باب الجمعه وينفع يوم الجمعه من هذا العيد الكريم وكان يوحي على الكريم ان شاء الله تعالى حديث العجله عن عبد الله جابر بن عبد الله صحابي عن النبي عليه الصلاة والسلام يقول وهو صحابي عن النبي صلى الله عليه وسلم جابر دعا رجل النبي صلى الله عليه وسلم يخطب الناس يوم الجمعة جابر بن النبي صلى الله عليه وسلم لمثلات الجمعة جاء رجل من أرض كواولي فيجمع في èyí ọba wọn bẹ̀rẹ̀ kótópà wọn ti ń ṣe kótópà lọ́wọ́ lóde. فقال وسلم يا فلان النبي محمد صلى الله عليه وسلم lórí àṣìkà lẹ́yìn wà náà àlẹ́nu wọn gbàgbọ́ ọkọ̀ ọkùnrin lọ́pẹ́ tó tó wọlé. nínú tẹ̀síìlì yìí ó gbọ́ ọkùnrin الحنيف القبطاني رضي الله تعالى عنه وانه كتاب النبي محمد صلى الله عليه وسلم كان الذي يتكلم عن النبي عنده سكيت صليت يا فلان صوت كمر صوت كبير صوت كمر ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àlórò máa lágbàdá yẹ kí àwọn ní akáṣọ kéèyàn ti máa fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àná. wọ́n ti gbé ga nínú ọ̀wá ìlú ìṣẹ̀lẹ̀ àní àlàámù lẹ́bí àlàámù lẹ́bí òyìnbí àìsàn. àwọn ìtọ́jà ní ọgbà nínú sọ̀rí àlùkòrán ìjẹ̀yìn ìlú àti súnmọ́ ìjọba ọ̀sán tá a bá ní káwọ̀ tó máa rẹ̀ ní ìlànà wa ìsírálẹ̀ ojú ọ̀sán máa ti dé nǹkan tó jẹ́ ààmù tó jẹ́ gbogbo. àmọ́ ìròyìn àṣàrẹ̀ ọlọ́wọ́n bá àdàlẹ́wọ̀n ọ̀sán ọ̀sán láti gbé nǹkan kan nínú tí ọjọ́ gbogbo ìlú kàbọ̀rọ̀ bọ̀ọ̀lá nígbà tá ní ọ̀lẹ́ ìgbà Lábùkù ní gbólóhùn ọ̀lẹ́ ìgbà yìí gbogbo ọ̀rọ̀ bá mi dáńtẹ̀ ní àmì yẹn. Sọ̀rọ̀ ìgbà bá ẹ̀lẹ́ ilé ìgbòho kan wá sí náà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún jẹ́ òṣìṣẹ́ ìyáàdà ẹ̀rọ mi. Sọ̀lẹ́ ìgbà sọ̀rọ̀ ti kéjì màá ní bá wa ní ìgbà ìgbà yìí gbogbo ọ̀rọ̀ ìgbà àmẹ́ta báwo ìlú kí lè wà lẹ́wà mọ̀sánmọ̀ sọ̀rọ̀ náà bọ̀ ọ̀gbẹ́nà sọ̀láàdé ààbọ̀ sọ̀láàdé ààbọ̀ ìlú kan pàdé làmẹ́bí gbàgbé èyí tó gbogbo wọn gẹ́gẹ́ bí ìtumọ̀ sọ̀lá ìgbà òtúmọ̀ bísíwájú lórí ìyáwó bí ìkàlá gbogbo ọ̀rọ̀. ààrùn mẹ́jọ yóò tọ́ àmọ́ àlàáfíà ẹbí orí ìyàtí yìí àlàáfíà ìrànlọ́gbà mọ́tò pàdé làmẹ́bí sọ̀lá ìgbà òtúmọ̀ أتنبع تحية المسجد ìrún kadà méjì kàdúró ọ̀nà ìgbà ya àbúdá ìpínlẹ̀ ẹni pé ọwọ́ mọ́sálásí ìjókòó tó di ẹlẹ́bílà táwọn kí mọ́sálásí ìtumọ̀ ẹ̀mí sọ láìka ìdílé lókè wọn ní àdàbòbí ẹ̀kọ́ láti ní kọ́ńdà àlàámù lẹ́rí òní ìdàbí àlàámù. kọ́ńdà náà sùlẹ́yìn ní ààrùn òkè ìdílé. نافلة عن تحية المسجد مثلا قال النبي صلى الله عليه وسلم بعد أن يعرض فصلي فركع ركعتين قم فركع ركعتين fífi ìdáwó yìí pé èèyàn nípa nípa bóyá tó kún àgbẹ̀kọ̀ dídí ọdún ìdìbò adébẹ́gbẹ́ yẹn bá wọ mẹ́tàláàtì tí ọ̀wá máa bóyá máa ń gbé àríwá tó máa ọwọ́ àìsòkò òní kábíyèsí òní ìdí ìdàgbìyà tó lọ́dún. lọ́kọ̀ bí ṣe ń yẹ kó ti kó tó jòkó àjẹ́bí ní padà ìyẹ́dì ìdíkàjìlá ẹ̀yọ́ bá wọn mẹ́tàlá sí ọ̀pọ̀ tó tó kò ní ìdí òkìkí káàkà ló ti dá àmà mọ́sálásí. Ètò ìlọ́wọ́ àwa sọ́dà ẹni ọba wọlé tí ó mọ̀ àbí sọ́kà tó tó tóbi kọ́ tí òun ti kọ́ ti kọ́ fún mi ẹ̀ àbí ìjà àgbẹ̀sán àbẹ̀sán yìí. Àlẹ́bí ló tún tara yá àdìyẹ báwọn náà ìyẹn ni pé ìjókòó sí pọ̀ ọ̀kadà ní ìtẹ̀gbẹ́sí. Èyẹ́ gbàgbé ni àbí ọ̀mà tẹ́lẹ̀ ni kábọ̀ gbígbá lámàlẹ́ lóun bá wọn mẹ́sàlájú máa kọ́kọ́ ní ẹgbẹ́ mìíràn. sáwọn wàá gbọ́ ipá nẹ́bí ní ọ̀gbọ́dọ̀ yóò yóò ní ọ̀gbọ́n yìí kò tó wà á lè wú fún pé òjì ọjà yìí kò náà ìtumọ̀ fún bàtà bàtà àti. wọ́n fi ìwáyà ti nínú ìwáyà ní ìfọ̀sọ́nù bàtà àti àti sọ̀tọ́ yìí bàtà àti nínú dúkìá hadith yìí lè fi ó sì wá mú fásitọ̀nà yorùbá yà mí alágbà muhammadu lọ́sọ̀nà mi ìgbà ìjàkálà àádọ́kùn mọ̀lẹ́mọ̀ ìdáwọ́ ìmọ̀ yàtọ̀ فليصلي ركعتين وليتزوج فيهما الذي يريد قوله مثلا يقول ما هو kókìrún rákà níbi gbogbo àmàlàkà lẹ́yìn ní òun kami bàtà ìlú tó yẹ pálí ẹ̀yà máa ń sí i. ìyẹn ní kéèyàn ọgbọ́dọ̀ wá sí gbogbo láǹfààní àti kí wọn ní màmú tó kú pàrọwọ èyí wọn ní kó kí ju àtàlí lọ. bí ìmáàmù bá ti kú pàrọwọ ẹ̀yìn ọgbọ́dọ̀ máa dá àwọn ńlá sí àkàn àbóńfẹ́ wúdú ọlọ́run ọgbọ́dọ̀ kí ju àtàlí lọ. ìwọ̀n àti ilé yìí eléyìí là ń pè ní nẹ́ẹ̀sù àbíjà ọ̀ṣunlá ìfọ̀nàfọ̀nà ọ̀rọ̀ tí ò ní báyìí báyìí kò tó ní ìmọ̀lẹ́sì àlẹ́bí ọ̀sọ́ fún lásán tó kún pàtó yìí kí wọn àlẹ́bí ní fáńtà àtàkì kí wọn àtàkì ìpèrè yìí. ìyẹn ń pè dájọ́ ìṣẹ̀lẹ̀ àwọn tó ń gbogbo ojú ìyàbá bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ tí ìyá fún mi fún mà gbọ́dọ̀ wá bẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ́ sùúrù àbúrú àbí kọ́ wá wá ń kọ́ wá bẹ́ lọ títí àbọ̀ wá ń borí kalẹ̀ wá bẹ́ lọ títí ó lọ ní ẹgbẹ́ sùúrù àlà lókun ìfẹ́ ló láyé ìyè nínú ìgbà o. kéèyàn gbọ́ kó tó bá yé màjáde ni gbogbo tí ọba ti wá sí ìyàlọ́wọ́ bá ti padà bá ní àbí ìgbọ́sẹ̀ lé gbogbo tí ọba kọ sí kéèyàn gbọ́ kó tó bá yọ ọ̀nà nípa ọ̀nà ọ̀nà ìwé nípa àti ọ̀rọ̀ tí wọ́n jẹ́ òkúta lọ́wọ́ ọ̀gbọ́n látàbí ìjọ̀gbọ́n àwọn àtàlẹ́ yìí náà kò sì gbọ́dọ̀ lábí. nínú fídíò àdéhìí òun ni pé lẹ́yìn àdéhìí tí a kà lójọ́ tẹ̀lé ní gbogbo alájú ìbájú ìyàn bá ń fi ìmọ̀ máa ṣe kúkú bà lọ́wọ́ ìjọ́lẹ̀ tó ká máa tọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ òun náà láti ní ìwọ́n ó tún mára wọn pẹ̀lú ilé yìí. àlẹ́bù àwọn ẹ̀mọ̀tọ̀rọ̀ náà ọ̀rọ̀ sọ́là ń sọ̀rọ̀ sí sùlẹ̀yìn wà á dáàbà wú sùlẹ̀yìn. àlẹ́bù ìdájú ọ̀rọ̀ kan sùlẹ̀yìn lọ́sùpá ní sùlẹ̀yìn náà ó fi dá àlẹ́bù lóhùn. ó ní náà ọ̀rọ̀ náà lò sálẹ́bù ìgbà lọ́wọ́. ìjẹ́rú tí ìmáàmù bá ń tẹ kókó mà lọ́wọ́ ní ìyàwó àbá àti ìmọ̀. Èèwọ̀ ni ká sọ̀rọ̀ tí ìmáàmù bá ń tẹ kókó mà lọ́wọ́ àbọ̀rọ̀ tá a bá bá ìmáàmù gan lọ. Lókèjì tí ó fi dé wọ̀ ká sọ̀rọ̀ ní pé ká fi gbọ́ sí ìmáàmù yìí tí ìmáàmù ọmọ máa sọ̀rọ̀ kalẹ̀ lásán mí. Àmọ́ bá dé ìmáàmù náà ló jẹ́ kọ́ọ̀tì àti sọ̀rọ̀ lẹ́yìn kan nínú mẹ́tálásí òṣìṣẹ́ àdéhùn ìdájọ́ òní ẹ̀jẹ̀ àti àdéhùn ní nínú sọ̀rọ̀ yìí mọ́tò. àdéhùn dá àlàárọ̀ ìdánilẹ́nu ìjọba tó wà lọ́wọ́ ní ọjọ́ ìjọba ẹnìkan wá wọ mẹ́tàlá ní wọ́n akọ nípa ìjọba ní ágájá ti àbúrò wọn kọ́ máa fi síbò wọ́n jọ̀rọ̀ dá àlàárọ̀ ìdánilẹ́nu onítọ̀hún wọlé wa ńlá ní ẹni tó ní nígbà ní ẹ̀ka ní ẹni wọn àdúrà ní ẹni sọ̀rọ̀ ọ̀gbọ́nà ló fi irú wa ní nǹkan ọ̀sìn gbogbo nǹkan ogun wa ní ti parẹ́ nígbà tó dé ọ̀rọ̀ ìwà àti ìyá ọ̀gbọ̀n lọ fún wa tó yọ ọ̀rọ̀ inú ilé ìyá ọ̀pọ̀ tí wọ́ọ̀rọ̀ tó dé ìwọ̀ tó ṣe ìyọ̀pọ̀ ìgbọ̀n yà bẹ̀rẹ̀ ní àgbẹ̀dá رضي الله تعالى عنه لا أعطيك حديثي وجب أن تعفى المسجد المسلمات من البيت بين بعض الفقرات والسنان bí màá mú láti tó kúmà lọ́wọ́ èèyàn ìgbàlélẹ́nu ìlú lẹ́nu oṣù tó ń gbàgbé àwọn ọmọ mọ́sálásí àfẹ́ká sí ìgbàlélẹ́nu ìlú máa ti di náà. àmẹ́ni tó wà ń bẹ̀ ni pé ọmọ ìlú àgbà lè fi lọ ó sì jẹ́ pé àgbà ló ń di oṣù yẹn nípa tó ń ta tẹ̀lé àti máa lò káàrò káàmù ṣe sùkánà ọ̀bí aláwọ̀ tó ń lọ sí ẹ̀ka lọ. sùkánà ọ̀bí aláwọ̀ làbọ̀ báwọn kò ń kalẹ̀ lójú ojú ẹ̀ka lọ ìtumọ̀ táwọn kẹ̀ ń sọ̀rọ̀ ojú yẹn lọ. èyí ò pé kéèyàn wá sí ọmọ àbúrò ìmọ̀lẹ̀ àbúrò láyà àbúrò àwọn àbúrò kan má ìtumọ̀ méjì lọ lẹ́yìn wọn ní láti jájá ìgbà ọ̀gbọ́n ìtumọ̀ jájá ìgbé ṣé súra tuntun súra tó káwùkà súra tó lè fúlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àgbáwò tá máa ń ṣe lórí olùdí olùdí mẹ́ta olùdí jù bẹ́ẹ̀ lọ láyé rẹ̀ káwá àmọ́ nínú àlà ní olùdí báyìí sọ̀rọ̀ nípa báyìí àwọn eléyìí tí a ń mú àbíkú dábọ̀ ní àbẹ̀lá ọ̀rọ̀ ẹ̀kọ́ ìdáadá àgbọ̀nà àbíkú máa ń mọ̀ tẹ̀lé lónìí. عن ابي هريره رضي الله عنه ان النبي حديث عمر وضعه عن عبد الله بن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يخطب خطبتين وهو قائم يسجد بين رماده عبد الله بن عمر رضي الله عنه عبد الله بن عمر يا عمر بعد ان ابن عمر رضي الله عنهما ابن عمر كان رسول الله صلى الله عليه وسلم يخطب خطبتين وهو قائم يخطب بينهما بالعلم ìmọ̀mù ní àjẹbọ̀ Muhammad sallallahu alaihi wasallam láti láti ní ọ̀fẹ́ tí máa kú àléjì àléjì máa ṣe. èyí ò ní kó kò ṣe ìlú ìmáàmù tó àbẹ́yìn sẹ́yìn tí wọn lè ìmáàmù ó gbọdọ̀ pé ní máa láti ṣe ìdíjà lọ́dún kó èyí yóò jẹ́ àmà bẹ́ẹ̀ àdúgbò àkájú ìgbà àkájú oníkàlùkù jẹ́ ní láàdá èyí tó ń gbé àgbòyà wà mẹ́tò àlẹ́ èyí káàdì èyí kàkà tó pàṣẹ ìgbàgbà gbogbo ẹni kàkà tó ti di káàdì àtúrú oṣù bàtà yìí oṣù bàmí àjáde máa ṣe. وهو قائم يدعي يجب من حديثه وهو قائم النبي يجب لوري النبي يجب لوري òun ni amúdá ọmọ ìsọ̀rọ̀ wa lórí bí àwọn onílé máa pàtàkì ló máa di káàmù sáàbì ẹ̀yọ ọdún lọ́wọ́ sáàbì lórí ní kílò ìdí ìgbòkútù bá wájibu máa lùkọ̀dà wájibu máa lùkọ̀dà àtijọba rẹ̀ nà nínú pé màá mú kí wọn náà ní gbogbo ọgbà ọwọ́ àti ilé ẹni rẹ̀ níjọ́ kan èyí mọ̀ òkú ọba tó ní ìdí ìgbòkútù kọjá kọjá àdámù kọjá yìí. Jíjẹ̀ yẹlé ìgbòkútù kọ́dà ẹ̀wọ̀n tó ti kú àbúrò náà àlẹ́ يوم حديث عمران بن الحصين رضي الله عنه عن الذي قال إن استطعت فإن لم تستطع فقاعد يوميا ومن بعد أولى بلغ على ما أتيتوه معنى أتيتوه أما قبل رجل تلك الدنيا وعطيه أربعة yóò máa lọ sí ojú máa lọ sí ọba ènìyàn máa wọ ní àgbà àkọ́kọ́ àgbà ọjọ́ bí máa rẹ̀ sí máa lè wọ̀ wá ọ̀ ìlú lórí ìdúró làǹdàbí máa lè kó bá o tọ́lọ̀ bọ́ wa ní ọ̀sẹ̀ náà. lára ẹ̀kọ́ tó bí bàjẹ́ ìjọba òkọ́ wa ń lọ tàbí ìdí ولا نبى محمد صلى الله عليه وسلم يغسل بينهما النبى محمد صلى الله عليه وسلم وما يقول بعدين كان يوم تعبير يوم يقول يوم عدا يقول بينه ثم يقول بعدين كان àdéhùn mùsùlùmí àtàwọn àbùsàmù ọ̀pọ̀lọ̀ ọ̀gọ́nà mi kó ẹ̀ máa ń jẹ kókó máa ti máa tó fi tó ti gbókòó láàrin kókó àdéhùn. Ààyè ìdáàbò gbàgbé ìlú àwọn mọ́sálásí ní èyí ò ní báyìí ìgbòho ìmáàmù lẹ́gbẹ̀ẹ́ ní pàdé súnà lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ mi tí ìmáàmù ìjókòó ní bàbá tó ń fa alákọ̀ọ́kọ́ kan súnà lẹ́gbẹ̀ẹ́ bàbá mi lọ́rọ̀ sọ́nà mi wà wọ́n kọ́ inú yọ̀sí ìgbẹ́ ìdàbò bá ìdòdò àlẹ́bí máa ń gbòho láàrin ó túbà pàṣẹ ìdájọ́ máa ń gbé àwọn àkàlí òun ní ẹ̀kọ́ kótópà àtìkàlí ní àdìgbò ààrẹ ẹ̀kọ́ kótópà ní pé àtàgbà mùsàmùsù lọ́sọ̀nà àlẹ́bí náà ṣe kótópà rẹ̀ ní wàgbà kótópà wákàtí kan ṣe ń sún àtàgbà mùsàmùsù lọ́wọ́ àlẹ́ ìwọ̀n bá lànàbí máa yọ kótó bá ìrọ̀rùn lànàbí máa yọ kótó bá ìrọ̀rùn yíyá lànàbí máa yọ kótó bá ìwọ̀n bá lànàbí máa yọ kótó bá tiẹ̀ ara ẹ̀kọ́ kótó bá lẹ̀ tó lẹ̀ ìfúnni sí lànàbí Muhammad sọ̀rọ̀ ọ̀gbọ́n náà. lára ẹ̀kọ́ kótó bá tó lẹ̀ yìí kọ́ الإمام ابن القيم الجوزي رحمه الله تعالى nínú àwọn àbá àkọ́kọ́ ọ̀pá àdáàbò júmọ̀ àwọn ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ pa júmọ̀ súnmọ̀ tó ń bẹ́ẹ̀ yọ júmọ̀ ọ̀rọ̀ yẹn yọ júmọ̀ ẹgbẹ́ bá fẹ́ kà á ti tọ̀ sí ìdẹ́kọ̀ tí ó yẹ àdúrà ìgbẹ́ pẹ́lú nípa àwọn ìṣẹ́ra tó kàlàyé rẹ̀ tó tọ̀ ìṣẹ́ra tá à ń pè ní záàbù màáj ìhàdí kẹyọ̀ ìlà nínú ọ̀pọ̀lọpọ̀ àdúrà nípa Muhammad sọ̀rọ̀ náà wà sọ́dọ̀ kí gbogbo àwọn tó lọ sí kúbà àti gbogbo òun pé bá nẹ́ẹ̀sì bá ń pẹ̀ sí kúbà ẹ̀ṣẹ̀ máa wọ̀ sí àyínà o واشتد غضبه صلى الله عليه وسلم وارتفع صوته صلى الله عليه وسلم بل لم بانك خطبة عن نبي خطبة بيزا ليه انتبه àti kúrò láwọn mẹ́tàláàdì ní lónìí amadede wà ní ìgbàdá nǹkan wà àti mọ̀tàdì wà àti yẹn wàhálà ìṣẹ́jú wà ní ìgbàdá nǹkan wà dà anẹ́gbà Muhammad ọ̀rọ̀gbà wà lọ́sọ̀gbà ló fún àwọn tó wọ́n tó fún ànẹ́bí wọ́n ní ànẹ́bí náà ń sọ fúnpa kọ́dọ̀ ń fún ànẹ́bí lókè tí wọ́n ara tó máa ti sọ fún nípa báyìí bí ẹ̀kọ́ kútúbà àìsí kútúbà bí bàtà rẹ̀ ní ìṣẹ̀ṣáàjà rẹ̀ tàbí ìyàwó ẹ̀yẹ. ọ̀tà kútú máa nẹ́gbà mọ̀nàmọ̀ sọ̀rọ̀ bá wà nínú sẹ́nà tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ tó yẹ ká ní nípa kútúbà. láì ẹ̀kọ́ kútúbà náà òun ni pé bẹ́ẹ̀ ọ̀gá ti kútúbà ọjà púpọ̀ ìkí ó rí kákan máa máa gbé bóyá kútùbà kan wọ́n ti kọ́ lẹ̀ kútùbà oṣù ọjà gbélé eléyìí ni kútùbà mọ́hàn eléyìí ni kútùbà jìnnà kẹta nínú oṣù sàwọ́ àgbègbè lẹ́yìn ọba tún náà lọ́wọ́ Muhammadu ọ̀sọ́nà mọ́. ó jẹ́ àwọn tó ti ń gbé àbá yìí gbọ́n àwọn ti ní láti ran àwọn bàbá wa àgbàlagbà tí wọ́n jẹ́ ìmọ̀ ọmọ ìgbà náà tí àwọn tá a bá tó ayé fọlọ ní àná sí síbẹ̀ òsì mùsùlùmí àtẹ́bí ṣe é gbogbo àwọn tó ti wà ní ẹ̀ka wa pé ọ̀gbọ̀dọ̀ mọ́tò ní ìdíjọ́ báyìí eléyìí ìdíjọ́ báyìí gbogbo ìdí ìlànà yìí pé ló ń láǹfà ló fún àwọn tí ń pè ní nígbà tó lè ọmọ sọ ní kúkúmá. lára ẹ̀kọ́ kúkúmá ó ní kó tẹ̀lé láàánú fọ́lẹ̀ ìlú gbọ́n wípé kéèyàn ó ṣe kútúbà àkọ́mọ̀tì kọ́nà mọ́rùn àgbà wàjà ńlá mẹ́rin kútúbà ló kútúbà ànábi sàlùfàtì kúhánì ẹnìkan ṣe kútúbà tí ọ̀dà aláya ànábọ̀ ọ̀sánbọ̀dọ̀ ọ̀sánbọ̀ ànábi sàlùfàtì àìsà oníkútúbà àbúlọ kéèyàn ó ṣe kútúbà ọ̀dọ̀gbọ̀n sẹ́yìn ní ìdẹ́gbẹ́ ẹ̀dógún ní wákàtí ìjọba kọ́mọ̀tì yìí ń sábà ìlọ́lọ́ àkọ̀rọ̀ lámàyé ọ̀rọ̀ làkàdébì àkọ́ olóhùn báyìí àwọn ọ̀jọ̀gbọ́n báyìí olóyè fún mi fún àlẹ́gbà mọ́tàmọ́tà lọ́sọ̀nà. àwọn àwọn abáàfin ní olóhùn àkáàlù kúkúmà àwọn oríṣi kúkúmà sí ọ̀gbọ́dọ̀ májì pàtàkì lọ́kúkúmà yìí náà ọ̀gbọ́dọ̀ májì ló kẹ́ ní ẹ̀yà ayàgbọ̀ ayùkà lọ́kúkúmà ọgbọ́dọ̀ bá ti lójú ẹyẹ yẹ tún náà lẹ́bi àdúgbò kan náà àdúgbò àtàbà mọ̀nàmọ̀ sọ̀tà ọ̀ṣọ́dà àbájáde àmà wa bọ̀rọ̀ yọ̀rọ̀ lámà sọ̀rọ̀ lóyún ká bọ̀rọ̀ ọ̀dọ̀ mẹ́ta tuntun yé ìjọba bá a mú lẹ́yìn tá a bá mú máa kọ́ àlè tẹ̀lé àti àdúgbò àtàbà mọ̀nàmọ̀ sọ̀tà ọ̀wà àlè ọ̀ṣọ́dà kọ́dà àbájúmọ́ra wa ní màlàdúrà wa ní aláǹfààní àti màtúrọ̀dúnmá lára ẹ̀kọ́ kótóbà ní àjẹ́bí òṣèlú kótóbà ní kọ́mítà tó àlè ká gbàgbé àjẹkùtù bá a sún náà lẹ́yìn sallallahu alaihi wa sallam tàbí àfáwọn aláṣẹ ìlú tó ń sún àtẹ́bí ní kọ́nà ọ̀kọ́nà kọ́nà tàbí àfún gbogbo aláàárẹ̀ mùsùlùmí tàbí àfún gbogbo àwọn tó ń bọ̀ nínú ìlú ìlú olóògbé ọba mọ́ tí ó ní sísọ ọmọ ìdájọ́ àkàkàn mọ́ ọba fún àtẹ́bí lọ sallallahu alaihi wa sallam. àbẹ̀rù mùsùlùmí bàbá bẹ́ẹ̀ máa àlékún nípa àwọn ìdájọ́rọ̀ máa tó ti bàjẹ́ máa ẹ̀rọ júmọ̀ àbí gbogbo ọjọ́ júmọ̀ lágbàkú bá rẹ̀ sí ìdálẹ́ ìlànà ìgbàlódé lọ́jà láti máa ṣe ní ṣé ń bàtà síra àgbàdo màáàdì fi hajj káyọ̀ ẹ̀dá sẹ́yìn ọ̀yẹ̀ lọ́jọ́rì ọ̀ṣọ́lọ́wọ́ ìdáhàrẹ̀. àdìsí wa ẹlẹ́kẹ̀ẹ́ta náà àdìsí àdìsí ọ̀dà. عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال اذا كنت لصاحبك انصت يوم الجمعه والامام يقتل فقد نبوت ابو هريره رضي الله تعالى عنه ولما حديث وإليك الفعل أبو هريرة رضي الله عنه وقال النبي محمد صلى الله عليه وسلم وبيته إذا كنت لصاحبك انصت يوم الجمعة wọ́n ti máa ń wá. bí wọ́n bá sọ pé ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ní ìgbọ́ ìgbìmọ̀ tí máa ń mú ìgbà lọ́wọ́. bí wọ́n bá sọ pé látọ́ pé a ẹ̀ka tí wọ́n jẹ ìgbà lọ́wọ́. alákọ̀ọ́ ìbọn bí wọ́n bá yí fún yàrá tó bí ẹ̀ka àpẹẹrẹ kẹ́ wọ́n jẹ ìgbà lọ́wọ́. àlùmọ́ والشديد والمتوسط وفي رواية لابن عباس رضي الله عنه قال ابن عباس ينهى الدعوان ابن عباس الدعوة ابن عباس فمن نفع فلا جمعة له فمن نفع فلا جمعة له لأنه ما في تصريح الجمعة والجمعة ìdílé ní pé kò ní dáadáa sí pé bẹ́ẹ̀ bá ti dé mọ́tò lọ́wọ́ àkáànù rẹ̀ ló máa fa owó oṣù méjì kò ní kó sí lè àmọ́tí máa ń papọ̀ padà sí máa tọ̀láwó ayé náà sí máa tọ̀láwó káàlẹ́ lọ́sẹ̀. níbi tó ní pé wọ́n wù ní ìgbàlódé ọ̀nà àpọ̀tọ̀lọ̀ ọ̀sẹ̀lẹ̀. àwọn ìlú yàrá tó ní ẹ̀dá tẹ ẹ máa rògbẹ́ máa àlọ́ yìí tó ti sọ̀rọ̀. ẹni tí wọ́n rojọ́ ń kọ́ ìbáàbí àwòrán. ẹni tí wọ́n rojọ́ níbí náà ẹni ó kìlọ̀ fún ìyàrá tó gbé ní àlẹ́bí ní ọdún ní ilé ọdún àti abáyé kúkú bà ó fi hàn bẹ́ẹ̀ ni ń rojọ́ gan-an ìrọ̀mọjọ́ ọ̀sọ́kùsọ ọ̀fẹ́ lálá ni kí màmá máa jẹ kúkú bà lọ́wọ́ lóyún ìsàlábà tí ọjà ti rẹ obìnrin lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa kí màmá máa jẹ kúkú bà lọ́wọ́ ká máa sọ̀rọ̀ ká máa rojọ́ gbogbo eléyìí àlẹ́bọ̀ náà bọ̀ tó náà bó káwa náà fi jìnà yìí. Bóyá bá wá kókó bá ní mà, òní ló bá tó padà ká mi àti ìgbà mi yìí náà. Ní mo sì ń ṣe tó pẹ̀lú ní Ádá. Ṣé ìwọ̀n wá kókó bá yìí mà kọ́dà kó dé kí ìmọ̀ ìgbó bẹ̀rẹ̀ Mo bá dì bí ní ńlá ìmọ̀ gbàgbọ́ kókó lọ́wọ́ akẹ́kọ̀ọ́ alẹ́bí ọba ti bẹ́ẹ̀ ọba wíwú ní aládùn tí ẹ bá bẹ́ẹ̀ bàbá ìdàgbà òkà ó ti débi ní òde sọ̀sọ̀ bí sọ. lára ìtẹ̀síyàn á ti ẹbí yìí àwọn tí ọ̀dọ́ ìdájọ́ ìjẹ lábàlá yẹ ọ̀làjú ọ̀nà àti ìṣòro ìjọba fàáyé. bọ́lá ìdí màá mú lọ sọ̀rọ̀ sí ìyàgbọ́dọ̀ wá dákẹ́ bí ìgbésà yóò kó má bàa sọ̀sọ̀ bí àlẹ́wà mọ́tò lọ́sọ̀nà pẹ̀lú ìyàtọ̀ ọ̀rọ̀ lórí ìpalùbà àdéhùn yìí mọ́mọ́nà òmìnira mọ́tọ̀rọ̀. ọba ẹgbẹ́ mọ́mọ́nà lọ́wọ́ á mú ájà kan láti bẹ́ẹ̀ni kan ní wọn sọ̀rọ̀ tí láti lọ kájà lọ lọ́jọ́ wa ní àdéhùn ìṣòlóògùn nàìjíríà ní àjà àdéhùn ẹni wọlé tó ní kálẹ̀dọ̀ ọ̀bẹ̀rọ̀ ọ̀rọ̀ tí nàá bá ìmáàmù sọ àbí ìmáàmù tó ń ṣe ìdáná ìṣòlóògùn ìṣòlóògùn ìṣòlóògùn ọdún lẹ́yìn wò láti sọ ní ọjọ́ ọdún náà kọ́nà tí wọ́n bá yọ ọgbà lọ́wọ́. lára abéjì àdéhùn yìí àwọn ẹni máa wò ní wọ́n ní àtẹ́gbà mọ̀tàmọ̀tà àgbàdà nínú wáyé ìmáàmù yàtò wà ní ìmáàmù ní ìmáàmù tẹ̀síwà lọ́wọ́. àjẹpé ìgbàjálẹ̀ kan ní ìmáàmù lẹ́yìn ìgbàjálẹ̀ yìí ní ìmáàmù láti kó máa kóso mẹ́rin kóso mẹ́rin lẹ́yìn ló yẹ ká ní bọ́ọ̀lù àdúgbò ọ̀rẹ́dà ní yóò máa lẹ́nu ní wa yìí máa ń bọ̀ lápapọ̀ nígbà tí máa ń bá ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n sọ̀kàmí àmọ́ tí wọ́n mú bá wà lórí tí ọ̀gá sọ̀rọ̀ lọ́wọ́ nígbà tí máa mú jòkó láàrin kíni láàrin kúkúmọ̀ alákọ̀ọ́kọ́ títí ọ̀la yìí wọ́n lè ṣe ìjọ nínú aká òkú alákọ̀ọ́kọ́ rẹ̀ pẹ̀lú ìkọ̀kọ́ bí wọ́n ti lọ wà ní pé bí wọ́n bá wà mẹ́tàláṣí báwọn bá ní ìyá àti sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ìgbà tó bá jòkó láàrin kúkúmọ̀ àlejò àbí ní ìmáàmù akọ́ máa jòkó lórí látọ̀bí ẹni tó máa mú wọlé àbúrú máa mú sílẹ̀ tó máa mú ọba lè wọ ọ̀rọ̀ tẹ́lẹ̀. Bọ́tálá mẹ́tàwá làwà ló ń tálá ní. Òpin ìwúrò yìí rẹ̀. Bí wọ́n gba tálá mẹ́tàwá àwa náà dà nù. Lẹ́yìn ilé ìjọkàn, wọ́n lè fi ìwọ́n bẹ̀rọ̀ ọdún wa kan. Láàárín pé ìmáàmù mi ló ń dà yìí. Bí mo pẹ̀lú ìṣòwò wa bẹ̀rẹ̀ ní àṣàmìlẹ̀ fà ẹ̀yà bá àti sọ̀rọ̀ kan báyìí lẹ́yìn ọmọ rẹ̀ nínú ìfàkọ́dàdà iná ọ̀tá lẹ́yìn sọ̀rọ̀ àgbà mẹ́sàn-án ìrẹ̀dúnà ìfà lẹ́yìn sọ̀rọ̀ wà ní ìmáàmù yàtọ̀ gbogbo dáa tó ń sọ̀rọ̀ ìrẹ́pọ̀ ọmọ ìgbà tó àbí wọn ń lọ wáyà. ìgbẹ́rù ẹyẹ báyìí ló máa ń gbọ́ àwọn onímọ̀ ní òun náà gbọ́dọ̀ ló gbọ́. orí àlàáfíà ìpìlẹ̀ yìí tó mọ̀ wá ní èdè kan tí ìmọ̀ ọmọ kò sí. bọ́ọ̀ bá wá gbọ́ èyí ọ̀kan láyé lọ wá dáná sí bàtì ẹlẹ́ àwọn onímọ̀ ní òun kọ́dà bọ́ọ̀ gbọ́ kúkú bàtì ìmọ̀ ọmọ yìí. nínú táwọn onímọ̀ wù mí kí n pé mọ̀tálẹ̀ la yẹ ẹni tí ọba gbèrè sí ìmọ̀mù gbọ́gbọ́ ìmọ̀mù ìlànbára ti gbà àbí láwọn ayé ìjọba ń gbòmí ìmọ̀mù tó ìbò ti gbà ó sì wá gbọ́n ọ̀gbọ́n lágbára àti ọ̀gbọ́n ọ̀gbọ́n ìbò. Ibi ìran pé kò sábà ayé kan tí ó ṣe ń dojú pàtó ń di tí wọ́n wí ọ̀gbọ́n tí ìmọ̀mù wí. Ìgbésẹ̀ wa ń tó ní ìdílé láti lè kú ìgbọ́ ìdílé náà mọ̀ bá sọ̀rọ̀ yìí lóyún ọmọ bàbá mi tẹ̀mí lọ eléyìí náà ti wọ̀ ní kọ́nà lóyún ọ̀gbọ́n tí ìmáàmù yìí èèwọ̀ ní kéèyàn máa sọ̀rọ̀ àbí máa wí fún yẹn pé ẹ dákẹ́ àmẹ́tìlẹ́yìn ọba tẹ́lẹ̀ ìfọkọ́jì lága ó ti sọ̀sọ̀ púpọ̀ ó ní àbájẹ fi fún pé bàmá lága padà ó máa dàgbà pé kọ́dà jimá yàn ò pé ládàkẹ́ yẹn ní ìjọ jimá fún jíjù ní àbá ń sọ àwọn ọ̀rọ̀ báyìí. ìwé yẹn orí ìmọ̀ yìí àkàtì ìtì ara wa nínú kíkú dáàbì àwọn àdìsí ta fọ́lọ́ àtẹ́bí ìmáàmù bá ń tẹ kútúbà táwọn ló lè máa bá a gbọ́ nítorí àti ní kí ìmáàmù tẹ kútúbà. nínú ọ̀rọ̀ tí ò ní òṣùwọ̀n kankan tí ọ̀lẹ́sẹ̀ ń lẹ́nu ìṣẹ̀rí àti tí wọ́n ma ní kí wọ́n pé èèwọ̀ ní kí wọ́n bá wọn tọ́wájú má sọ̀rọ̀ lédè tí wọ́n gbọ́ pé kútúbà gbọ́dọ̀ gbẹ́láwá wọn gbọ́ eléyìí ìsìnà gbáàyè ǹjẹ́ ọba àjọ eléyìí ó gbìyànjú sí fífi wu àdìsá nàbà Muhammad sọlọ lọ́wọ́ àdìsá sọlọ torí nǹkan tó ti bá wà fún mi ká bá àwọn tí ń bẹ ní bímọ sọ̀rọ̀ ìgbésẹ̀ yìí tí wọ́n gbọ́rọ̀ yìí àmọ́bí nǹkan bí sọlọ lọ́wọ́ àdìsá sọlọ táwọn àjọ tó ti bàtà rẹ̀ pé kí màmá ọ yóò di yáàtà mi yóò di yáàtà mi pé ìwọ ní kálukú fún àwọn ọ̀rọ̀ lélẹ́yìí ọ̀sẹ́ni kankan tó sọ bẹ́ẹ̀ ní àwọn sálàbù ọmọ àlùmọ́ ìsàdárì rọ́bì ọ̀dọ́ ọ̀gá àlẹ́ àlùmọ́ wàrà ìmọ̀ bí ọlọ́wọ́ bá bí ó ṣe àmàlà wa. ara fáfọ̀ ìlànà òkà àwọn kan téèyàn bá rí ìtí ọyọ tó ti amúlùmọ́ màrún àbọ̀yọ tó ti láàyè àlẹ́gbọ̀nsà ìmáàmù ní ìṣe tó bà lọ́wọ́. ṣé yóò fi àbí òjijì mi ẹ́ àbí ọ́ àbí àkàtún fúnra wa ní kọ́ ìyá tó ní ìṣẹ̀lẹ̀ àmì ìwé àwọn ọkọ̀ wáyé mi tá a bá mú lọ́wọ́ yóò wúlò fún wa bá a nàbà fẹ́ máa dátọ̀ ọ̀rọ̀ ṣẹ̀lẹ̀ àti sọ̀kan ní ẹ̀ka pé àlàámù lẹ́yìn nínú àwọn ọkọ̀ wáyé mi ṣẹ̀lẹ̀ àmì pé ìgbà sàárọ̀ lọ ìṣáàgùrù واليمين قدم الحاضر قدم الحاضر bàbá yẹ àṣẹ méjì ọ̀kan ní àṣẹ ọ̀kan ní àṣẹ nǹkan báyìí ọ̀kan sì ní èèwọ̀ ní àgbọ̀dọ̀ sí nǹkan báyìí bí èyí bá wá fẹ́ pàdé ní situation kan náà èyí tó bí ìwọ nìlá fún ní ọ̀la wọ́n pé àlhágùn yìí ní pé ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àyùgbé òun pé ṣe amúlù ní màálù bí kò sì lè máa ní àlẹ́mọ́nà àti kọ́dà ilé yìí náà ọ̀ dákẹ́ tí màá mú òfin sọ̀rọ̀ sí ẹ̀dá lórí ọkọ̀ tí ní ti tó màá mú òfin láàrin kótóbà kínní àdúgbò àdúgbò tó bẹ̀rẹ̀ kótóbà àdúgbò yìí lè wọ́n bá parí kótóbà tó tó bẹ̀rù ní ọ̀nìkan tí ọ̀bẹ sọ̀gbà náà tó eléyìí ní nù fúkú sọ̀rọ̀ àdìsí bí àwọn onímọ̀ máa ṣe ṣàlàyé rẹ̀ kọ́nà kọ́ ṣàlékún àgbóyè ẹ̀sìn fún gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ àwọn alábìyìn náà Muhammad wàhálà àìsí wọ̀ fún àìsí ẹ̀dùn الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ni pé bí mọ́mú bá jókòó ah, tí mọ́mú ń sinmi láàrin kútùbà alákọ̀ọ́kọ́ sí kejì báwọn míì máa ń ṣe àdúrà èsì tó lé ní ìjàlàyé torí gba ọ̀pọ̀lọpọ̀ ọgbà ohun tí ìmáàmù ọ̀sọ̀ kan ní gbogbo ibi tó ń gbogbo àdúrà ni ìmáàmù lè gbé pásítọ̀ tó ń lọ ha ìmọ̀ wí ní ọ̀lọ́ tó ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù bí kí wọ́n dá tó ti ní ìlú gbogbo ẹ̀sọ́rọ̀ àforíjì ni ọlọ́run ọba wa láforíjì tí wọ́n wá bẹ̀rẹ̀ sínú ọkọ̀ wọn àbọ̀ oúnjẹ ńgbà náà ìtọ́ta púpọ̀ ọba ìgbẹ́ wà bí ọba òun èyí wọn ọba mu. àmọ́ tí mo bọ̀ yìí pé lẹ́gbẹ́ ọ̀dọ̀ wa ń yìí ṣe pé káká mọ nǹkan ńlá wa lókè. àjọyọ̀ àwọn ọ̀dọ́ tí ó pé àdúrà yìí láàrin kúkúbà méjì ni wọ́n máa ṣe pé bí wọ́n ti rí máa mú bá ti dákẹ́ lọ́wọ́ àdúrà àdúrà yìí ọba tó ní eléyìí eléyìí ọ̀sẹ̀ náà àmọ́ ìjọba ìjọba yìí irú ìmọ̀mù ní ká tọrọ àforíjì kẹ́yìn ọ̀tọ̀rọ̀ àforíjì torí pé lẹ́yìn ọ̀sà kó lọ́la àdìgbà láyé rẹ̀ fún wa ní aláǹfààní àti sọ̀rọ̀ láàrin kókòbí pèsè ìmọ̀mù láàrin kókòbí bàmílẹ̀ ọ̀mọ́ ọ̀hún àrẹ̀ fún ìbéèrè yẹn lẹ́yìn. Eh, hadith amadu muhammad sallam la kà fúnra wa yìí gbogbo nta bá mọ̀ pé yóò mú wa lu ba hadith yìí káwa náà wọ́n mọ̀ láti jẹ̀mọ̀ sí ní kékeré àbẹ́ ìlẹ̀ fún wa ní ààyè pé orúkọ àwọn ọmọ kéékèèké ni kò sí nínú hadith rẹ̀ Thank you ìbáyé ìbáyé ìjà àtẹ ìkàlà ọ̀rọ̀ báyé ìjà kí ìkàlà ọ̀rọ̀ dàda. Àyẹ̀wò ti yẹ kókó náà lọ́wọ́ àyè ọ̀dọ́ra nínú ẹ̀ẹ́dẹ́ kíkúrú àti àdìsọ mọ́rọ̀ bíi gbogbo lẹ́nu ọ̀gá lánàá tó túbà mẹ́tò ọ̀dọ́ náà mọ́tò lẹ́ẹ̀ka káṣọ tó túbà dé bí ìgbà tá à ń tẹ wá àti àwọn ìtàkéèmù ara wa kọjá kọjá rárá. gbogbo àwọn tó gbọ́ tó gbọ́ òun pa tó túbà lẹ́bi ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ànábì yìí kẹfẹ yìí ló gbà náà àbáta ọkọ nípa èyí tí bí máa bọ́lá bá ní bí máa bọ́ bá ní ọ̀dàtà láti bá ànábì máa bọ́ bá yín sọ̀rọ̀ ẹ̀ òbí kẹ́lẹ́ ọ̀dà ló ọ̀rọ̀ tí máa bọ́ bá bá yẹn bọ̀ wọ́n àbí máa bá lọ fún bàbá bá yẹn lọ́sọ̀rọ̀ bàjẹ́ nínú àbí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ fani gbà yọ̀ǹda lọ àmọ́ ní máa ń bí ní abá sọ̀rọ̀ ká lọ́wọ́ àwọn àhàdí ìgbà yìí náà ó ti fà yàtọ̀ sí àwàdà náà. الحمد لله

nípa báwọn ẹni ọlọ́run àwọn tó wá sí ọlọ́run nígbà tí wọn bá wá mọ́tálásí tó ń gbọ́n kúrò fẹ́ lọ ní ẹ̀sùn tó ti dàgbà púpọ̀ ẹ̀kọ́ ńláńlá lóde nígbà bàbá rẹ̀ bá dá àbájọ àlọ́ ọ̀gá ó tọ́ sáàmì pọ̀ ìgbà láti pàdé ẹgbẹ́ ọ̀gá mi wọ́n bá sáàmì àlá rẹ̀ sápọ̀ wá lùú èyí ó tẹ̀lé kankan lójú ká àbújá ẹ̀ lásán má dà bí tẹ̀lé lọ́wọ́ tẹ̀lé ojú tí kò fi tẹ̀ ká máa fọwọ́ tẹ àwọn pàtàkì jùlọ ní ọjọ́ náà. yóò di mọ́tàlá ńláńlá lọ bóyá nípa àdúrà níbi àdúrà jẹ́ mọ́lẹ̀ àti àgbàkúrò báyìí àti àdúrà ní àtọwọ́ àdúrà ní àbíbí àbíbáyé ìgbàgbà wọlé mọ́tòkì mọ́tàlá tó gbọ̀n ìgbà mọ́tòkì òun ni pé anábà Muhammad sallallahu alaihi wasallam àwọn àhàdìsì tí ọwọ́ wa ọ̀pọ̀ nínú àjẹ́bí mọ́tòkì wọn bá ń àdúrà àkọ́kọ́ wọn súnà lẹ́yìn nígbà náà bá jẹ́ lẹ́yìn lẹ́yìn bá ń gbàdúrà ọ̀pọ̀wọ́ ẹ̀yìn náà máa àdéhùn náà àdéhùn tó gbajúmọ̀ àdéhùn tó gbọ́dọ̀ ọmọ àyè náà wà wíyà ọkùnrin ká aṣááfá àbùkárá ọ̀rọ̀fà àyàlẹ́yìn ìlẹ̀ ìgbàgbà nípa báyìí ká tẹ́wọ́ tàdúrà súnà lẹ́yìn àbí nǹkan tí ọfà èdè àyíkú máa ń gbọ̀ngàn ní pé alẹ́kù jẹ mọ́rin ní ọjọ́ lọ́wọ́ àlọ́wà àwọn tó súnmọ́ àgbàdo tó sọ̀rọ̀ alẹ́kù ní àlẹ́kù ìgbọ́wọ́ sókè àbùgbà tó bá ṣe àdúrà sínú àdúrà ìṣèlú àdúrà ìṣèlú àdúrà tá a máa fi wá omi òjò. àmọ́ tẹ̀sí ìlú àdúrà ìṣèlú lọ́wọ́ tó ti ká tẹ́lẹ̀ máa tọ́wọ́ tó ti dá ní ìlú àdúrà ìṣèlú tó máa dúrà ní ilé kọ́. Báńdẹ́gbẹ́ máa gbọ́ tó tó ti lọ́ ìṣèkọ́ ìṣèkọ́ àbí ìṣèkọ́ là á máa rí kíni á máa rí gbogbo àbí àrùbá yìí ẹni tó ní wọn bá gbàdúrà nínú ìṣèkọ́ ọ̀dọ́ àwùjọ àdúrà tá a fi mú kí sílẹ̀ ní kálọ̀ gbogbo ọwọ́ wa sókè báyìí wọ́n dàgbọ́ máa yí àbí àwa èyí á sì tì nínú. Àbẹ́jọ́ bá ti lè lẹ́yìn nínú mo tẹ́wọ́ ní bàbá báyìí ẹ̀mí tó náà lẹ́gbà mọ́tò sọ̀rọ̀ lára ẹ̀kọ́ títẹ́lẹ̀ mọ́ ìdílé òfin tó náà lọ́dún. Ìyá àbọ̀wà kan náà máa ń tọ́jú pé a máa fọwọ́ àwùjọ yìí wọ́n ṣe bí àwọn pa ọ̀rọ̀ ìṣòro nínú àdúrà ọlọ́run kan bàbá lẹ́ka dáadáa wọ́n ti ṣe ìpáàkì ní tí wọ́n ti hàn pé gbogbo àhàdì méjì ìgbọ́ wọn pa akáfọwọ́ lẹ́nu ìgbàkan tó lẹ́kẹ̀ lẹ́lẹ̀ àmọ́ká tó wọ́ nínú súnà lẹ́nu ọ̀rọ̀ náà. Thank you ní ọgọ́dọ̀ ẹ̀kọ́ ẹ̀kí òṣìṣẹ́ tí wọ́n lọ fi ìṣẹ́ wọ́n tí wọ́n gbọ́dọ̀ fún ọ̀rọ̀ bá gbọ́ oúnjẹ òbí ìwọ ni oúnjẹ tó ń torí pé ẹ wá sí wa torí ọ̀dọ̀ oúnjẹ àmọ́ tó ṣe pé àlàáda rẹ̀ ní pé gbọ́dọ̀ nígbà tí bá wá wá tẹ́lẹ̀ lórí oúnjẹ tó pẹ̀lú àníyàn yóò yóò àmọ́ oúnjẹ tí yóò lè gbé fún tọ́ bá wá lọ́la ẹni tó wá sí nítorí ìṣẹ̀lẹ̀ lórí lóúnjẹ yìí ló lórí jẹ̀rẹ̀. Ìjọba ìjọba Mùsùlùmí ọ̀sán náà nígbà náà ti sọ ní pé ẹ̀yin ni ó máa dá fáwọn lọ́pọ̀ bẹ́ẹ̀. Ó ti máa ń di àyíká sọ ìtọ̀ àmọ́ wàkàtí àgbáhùn láì ṣubú. Ààrẹ ọlọ́run ọ̀rọ̀ ààrẹ Mùsùlùmí Mùhàmmad ààrẹ